So I was still, I just hope that the Abeokuta North local government chamber will just do something right concerning that area. Okay. Really, really important. Hopefully. But anyway, thank you so much, Saidi. Thanks, thanks, for having Appreciate me. you. You're Appreciate you. You're welcome. We'll be back again on Monday by the special grace of God. My name is Binga Oreshek, and the man you just have to love. Keep your FM down plugged and the radio down. Good morning, and have a beautiful weekend. Broadcasting worldwide, the latest hits and the greatest memories. Fresh, Fresh, 107.9 FM. Fresh FM Kuta oh seven point nine Fresh FM one oh seven Kuta. From the rock city of Nigeria, rock, rock city of Nigeria, this is Fresh 107.9. ó keriri dún kẹ̀rìírí kẹ̀rìírí ó lù títì fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbá la wà nílùú abẹ́òkúta. ẹ̀dẹ̀ àmójúbà àti àmétíbà wa o ìròyìn wa etí ọba nílé etí ọba lóko òun náà ló tún dé sí ìkànnì etí ìgbọ́yìn hmm. fresh one oh seven point nine fm nílùú abẹ́òkúta tá a fi kalẹ̀ sí ibẹ̀ la ti ń dá bí ẹdun tá à ń rọ̀ bí òwe ẹ ti mọ̀ pé ìlú tá a kọ́ sórí òkè kò gbọ́dọ̀ farasin rárá àti rárá ni. Rara ẹ ẹ ọ ní ẹni tí ò bá ìtì pé kán tí ò bá ìtì tó kí wọn rí mm. tó wá lọ ń ṣe kí wọn rí òun kí wọn rí òun <laughs> onítọ̀hún eh, eh, yóò wà yóò wulẹ̀ <laughs> ó wulẹ̀ ní rí rárá ni o a ṣàfihàn ara ẹ̀ ni o. ẹ ṣáà rí mi eh, ẹ mo wà mí mi rè é. èyí tí o tó gẹ̀lẹ̀tẹ̀ tó lọ mí fẹ̀ ẹ á pé ẹ kìnní kan kẹ́hìndé ṣe kìnní kan kẹ́hìndé kìnní kan kìnní ń jẹ bẹ́ẹ̀ ah. <laughs> kẹ́hìndé ni kẹ́hìndé ó mọ̀ jẹ. ẹ kò sí bóyá sọ̀rọ̀ kò sí kò sí tó lè jẹ kẹ́hìndé kẹ́hìndé ó mọ̀ jẹ yóò wà yóò lọ tòní ó tòní <laughs> ó tòní ni. wait for your time. <laughs> ó dúró dàsìkò rẹ ni adúpẹ́ <laughs> lọ́wọ́ ọlọ́run. nígbà tó tiẹ̀ jẹ́ pé èèyàn kì í joyè baálé. <laughs> ó máa ń kànyàn ni ó máa ń kànyàn ni mọ̀kànmọ̀kàn lóye nǹkan. ẹ torí ẹ náà. kéèyàn kan kéèyàn kan wá lọ dé Ìbàdàn báyìí kó pòun fẹ́ jolúbàdàn tó ah! ti jẹ kẹrin rí. tó jẹ tí ò jẹ kẹrin. ó jẹ balógun rí. tí ò jẹ mọ́gàjì. kò jẹ mọ́gàjì ó ń kọjá yẹ. <laughs> kó wàá mọ̀ pé òun o kẹ́hìndé ó gbẹ̀gbọ́n o kẹ́hìndé ó gbẹ̀gbọ́n o níbo ló ti gbà. ó gbà nù ìdílé wọn. <laughs> ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣé a rí fresh yìí ó hmm. já ló jẹ́ kó ni. gan ni o. n ta ń gbìyànjú láti sọ fún yín nìyẹn. tó o ló já tẹ ẹ bá wẹ̀ rí i pé gbogbo òlú èbó gbogbo ẹ̀ pátá tẹ ẹ bá ń gbọ́ fresh fm worldwide. Hmm. ó ti kúrò ní fresh fm nàìjíríà worldwide. ọlọ́run ló pé ó rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni o. bẹ́ẹ̀ sà ọ̀gá wa ọlọ́run ló pé ó rí bẹ́ẹ̀ o. <laughs> Ah! tó aláwọ̀ ló pé orí bẹ́ẹ̀. <laughs> ọ̀gá ọ̀gá ọ̀gá ẹ kó yíyọ ewu o àdúpẹ́ àdúpẹ́ àdúpẹ́ àdúpẹ́ ah, ah, ọ̀gá ni wọ́n nà bọ́n sí mi báyìí ọlọ́run ò jẹ́ ọlọ́run ò jẹ́ ó dún ọlọ́run ò jẹ́ ó dún wọ́n tún gbọ́wọ́ sókè báyìí pé kí wọ́n sá mi ládàá. ó wálẹ̀. ọ̀gá ni aláwọ̀ yẹn gbọ́n tá a sọ àfi bí ìgbà pé èèyàn ń wo fíìmù ó dúró sókè báyìí ni mo ní ah, ọlọ́run ni o ọlọ́run ló kó rí bẹ́ẹ̀ àwọn abèrè lọ́wọ́ ọ̀gá pé bó ṣe dúró sókè ṣé kó wálẹ̀ o àfi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà ni àdúpẹ́ o àdúpẹ́ o àdúpẹ́ ìròyìn wà á rọ̀ yìí ọpẹ́lọpẹ́ sáàmù tó ga ta ọpẹ́lọpẹ́ sáàmù àdúpẹ́ lọ́wọ́ àtìgbà mo ti rìn mọ́ gà dáadáa àtijọ́ tíṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ṣé wọn náà ti ń ka sáàmù yẹn àtijọ́ tíṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ mo ti ní yan sáàmù fún mi sọ ti yàn fún mi ti ìráyè wọn ní fóònù wọn ìṣe dáadáa. ẹ̀rọ <laughs> ọ̀gá ẹ̀ṣà ti ń gbá láwùjẹ́ <laughs> ìròyìn wá tòní ìròyìn etí ọba nílé etí ọba lóko la gbé ka yín mọ́ làárọ̀ yìí o ẹ̀yin náà farabalẹ̀ kẹ̀jẹ̀ àjọ gbádùn ẹ̀ ẹ kú ojúmọ́ láàárọ̀ ẹ̀. ẹ ṣé o ẹ kú bẹ́ẹ̀ tí ń gbọ́ wa o bẹ́ẹ̀ tí ń tẹ́tí sí wa tẹ̀ ń wò wá káàkiri àgbáńlá ẹ túbọ̀ mọ nífẹ̀ẹ́ wa ọlọ́run lẹ̀ nífẹ̀ẹ́ lára wa àmọ́ iṣẹ́ tiwa òun ni pé a gbìyànjú a ní já yín kù ẹ ṣáà rí pa àjà yín kulẹ̀ rí mm. a sì ní já yín kulẹ̀ láéláé ẹ kú ojúmọ́. ìwé ìròyìn the pound síbẹ̀ ni màá ti mú kókó mi àkọ́kọ́ láàárọ̀ yìí mm. Tinubu ó ti yan Aláké Ribadu àti àwọn míì gẹ́gẹ́ bí olùbádámọ̀ràn náà pàtàkì fún ìjọba rẹ̀ yìí o àwọn wo ni àtàwọn wo ni ipò wo gan ni wọ́n fún wọn sí ẹ gbọ́ nínú ìròyìn wa láàárọ̀ yìí. kókó àkọ́kọ́ tèmi ò fi ṣíde ojú òpó ròyìn daily post ló wà láàárọ̀ yìí níbi tó ti sọ wípé tinubu ṣèpàdé pọ̀ pẹ̀lú ẹni tó ti fìgbà kan rí jẹ́ gómìnà báǹkì àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n mọ̀ ṣèpàdé pọ̀ ìyẹn ní aṣọ rọ̀ọ̀kì lólùlù lẹ́wọ̀ àbújá kí ni ohun tí wọ́n jọ sọ ẹ ó gbọ́ láàárọ̀ yìí. eléyìí náà ìwé ìròyìn eléyìí tó mú wá ó ní ojú òpó ìròyìn daily post láàárọ̀ yìí ní ìpínlẹ̀ Ògùn ẹ̀mí mi wà nínú ewu gidi gan ni o ẹni tó jẹ́ agbẹjọ́ èmi kọ́ o ẹni tó jẹ́ agbẹjọ́rò ẹgbẹ́ òṣèlú NNPP Ìzúnyà òun ló jẹ́ pé ó ti kọ ìwé ẹ̀sùn kan ránṣẹ́ sí ọ̀gá àgbà ọlọ́pàá nílẹ̀ wa ẹ gbọ́ nínú ìròyìn láàárọ̀ yìí. gbogbo àwọn tí wọ́n ń sáré pé àníṣe bí wọ́n ti yọ rìbádùn yẹn kó dà kó bójú mu ni irọ́ ń pa gbogbo wọn lọ lẹ́bọ̀ lẹ́rù hmm. ta ló sọ bẹ́ẹ̀ ẹ ó gbọ́ lójú òpó ròyìn daily post tó jáde láàárọ̀ yìí. eléyìí leadership òun ló mú wá ẹ wò ó ní àwọn tí wọ́n jẹ́ alẹ́nulọ́rọ̀ nínú ètò ìjọba ní ìpínlẹ̀ nasarawa wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ sí ẹni tó jẹ́ ọ̀gá àgbà ọlọ́pàá yányán nílẹ̀ wa wípé ọ̀gá àgbà ọlọ́pàá ẹ má wò wá ràn lórí ọ̀rọ̀ rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nílé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ nasarawa ẹ bá wa dá sọ̀rọ̀ yìí hmm. ẹ má wò wá ràn òkínní ọ̀hún ẹ wò ó láàárọ̀ yìí. rí i dájú pé o ṣe àwọn àlàkalẹ̀ àti ìlànà èyí tí yóò fún àwọn olókoòwò láàyè pàápàá tàwọn ti aládàáni láti wọlé láti wá dókoòwò lórílẹ̀‐èdè nàìjíríà bí wọ́n ti wá wá ń dókoòwò tán àwọn ìlànà tí yóò jẹ́ kí wọ́n ṣòwò kí wọ́n jèrè kọ́mọ orílẹ̀‐èdè nàìjíríà náà ó sì gbádùn ẹ̀ òun ni kó rí pé òun ṣe o àjọ ìṣọ̀kan àgbáyé ni wọ́n ń rọ tinubu bẹ́ẹ̀ ẹ ó gbọ́ láàárọ̀ yìí. eléyìí náà ojú ọ̀pọ̀ ìròyìn daily post ló mú wá o Hmm. alága àjọ inec yányán eh. mahmood yakubu òun ló jẹ́ pé lónìí olónìí ọjọ́ kẹrìndínlógún òun ló jẹ́ pé yóò máa gbé ìwé ìwé ìforúkọsílẹ̀ àwọn olùdìbò bí ó ti gbé rẹ́rẹ́rẹ́ rèé hmm. tí ó tẹ níwájú ìgbìmọ̀ eléyìí tó ń gbọ́ awuyewuye e, tó ṣẹlẹ̀ lẹ́yìn ètò ìdìbò hmm. tipò ààrẹ yóò gbé wá lónìí ni òun bí ó ti pa láṣẹ nu o bí ó ṣe gba wá rè pé olúwa mi o ìwé ìwé tí wọ́n fi forúkọ lẹ̀ rè o ẹ wò ẹ wà ó kọjá bí ó ṣe tẹ́wọ́ tí ó gbé wá rè síwájú àwọn adájọ́ tribunal eh. Eh, bí ó ṣe gbé tí ó tẹ́wọ́. òfò fẹ́ẹ́ lè lówó àǹkàrà yóò wá lo headset. a lè ṣe kó mọ́ fi yọ̀ sí bóró yìí. <laughs> ó dáná eléyìí náà wà lójú òpó ròyìn daily post tó jáde láàárọ̀ yìí níbi tí àwọn alágbàtọ́ epo mọ̀ ti fà ẹ̀sùn kan iléeṣẹ́ elépo orílẹ̀-èdè wa nàìjíríà nnpcl wọ́n ní ah, ẹ tètè yẹ ibẹ̀ wò ẹ wọ ọbẹ̀ dáadáa wọ́n ní ah, tẹ́ ẹ bá rí ògbólógbó ìwà jìbìtì wọ́n lu jìbìtì tó pọ̀ gan-an bẹ́ẹ̀ ni o èmi kan mọ̀ wíbẹ̀ o àwọn hmm. alágbàtà epo wọn sọ bẹ́ẹ̀ hmm. lójú òpó ròyìn daily post tó jáde láàárọ̀ yìí. ó ìwé ìròyìn daily independent òun ló mú ìròyìn eléyìí jáde láàárọ̀ yìí hmm. ní ìpínlẹ̀ ogun àwọn akẹ́kọ̀ọ́ wọ́n máa bẹ̀rẹ̀ ìdánwò eléyìí tí wọ́n ń pè ní bẹ́kẹ̀ eléyìí tí wọ́n ń pè ní basic education certificate exam ní ọjọ́ kọkàndínlógún oṣù táwà ọjọ́ ajẹ́nu o ni wọ́n bẹ̀rẹ̀ bẹ́kẹ̀ ẹ̀yin òbí ẹ gbọ́ kí n tó gbọ́ o ẹ ọlọ́run ó jẹ́ kí àwọn ọmọ yín kí wọ́n ṣoríire o àmín àmín bó ti jẹ́ nù ẹ gbọ́ nù ròyìn láàárọ̀ yìí. ó dá ní ìpínlẹ̀ èkó lélẹ́yìí ṣebí ẹ gbàgbé roads vivor ó ẹlẹ́rìí kan tó mú lọ síwájú ilé ẹjọ́ hmm. onílé ẹjọ́ bá ní eléyìí kẹ̀ ẹ̀yìn kò kójú òṣùwọ̀n jàre hmm. mo kúrò níbi eléyìí fẹ́ jẹ́rìí gbé ó fẹ́ jẹ́rìí tako sanwó-olú kúrò ń bẹ̀ kò lẹ́sẹ̀ ńlẹ̀ inú ìwé ìròyìn lẹ́ ó ti gbọ́ láàárọ̀ yìí. bọ́lẹ̀ ń bẹ̀. ẹ ẹ <laughs> <laughs> adájọ́ ò lè pe bọ́lẹ̀ ń bẹ̀ o. ṣé wọ́n wọn ò tún ṣọwọ́ báyìí náà. ó dà àfi àwọn ọmọ ọgẹ ọkọ ọkọ dókítà ni ṣe nù. àwọn ti facebook ń wò ẹ. ìwé ìròyìn the nation òun ló mú eléyìí wá kẹkulé kó gbọ́ kó sọ fún toko. pé kí ni àjọ nafdac mà ti sọ̀rọ̀ mm. lórí ọ̀rọ̀ noodles kan eh, eléyìí tí eh. ń pẹ́ májèlé ń bẹ́nu rẹ̀ wọ́n ní kò sí ní nàìjíríà rárá àti rárá o kò sí nọ́dùsì onímájèlé ní nàìjíríà o ẹ máa jẹ nọ́dùsì lọ bó ti wùn yín kò sí ìtí ń pààyàn lórílẹ̀‐èdè the nation ló mú wa ẹ gbọ́ láàárọ̀ ẹ̀. jonathan kì í ṣiṣẹ́. Mm, ah, iṣẹ́ ni o. orílẹ̀‐èdè wa nàìjíríà. Mm. ó dáná eléyìí gbé mi lọ sí ìpínlẹ̀ kaduna o níbi tí ó ti gbé mi lọ sí ilé ẹjọ́ ẹjọ́ kan èyí tó jẹ́ wípé Nasir El-Rufai tó pe Shehu Sani ó wọ tuurutu lọ síwájú ilé ẹjọ́ ilé ẹjọ́ dẹjọ́ ọ̀hún náà ti ké tí kan kí wá ni ìbanilórúkọ jẹ́ kí ni mm. ẹ̀ẹ́dẹ́jọ́ nù jàre Vanguard náà ló kọ́ ẹ ó gbọ́ làárọ̀ yìí. ẹni agbójú okùnlé ọmọ jẹ́ ní àgbà mm. ìwé ìròyìn The Punch òun ló mú ìròyìn yìí wá o. Mm. Abdulaziz Yari ẹni mm. tó díje láti di ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà ó ní ẹ wò ó àwọn èèyàn mọ̀ já mi kulẹ̀ gan o wọ́n já mi kulẹ̀ o ńgbà mo gbọ́ èsì ìdìbò eléyìí tá a dì ah, mo wá wò ó pé ah, àṣé èèyàn ò ṣe gbára lé <laughs> àwọn èèyàn ah, wọ́n yọ jígà lẹ́sẹ̀ mi o <laughs> ẹ gbọ́ nù kíkẹ́ ilẹ̀kùn sàmọ́ lọ́jọ́ kan máa máa mú ròyìn bóyá orí ó tẹ̀lé nínú ròyìn tẹ́mi ká. ìwọ kọ́ ló sọ ọ̀rọ̀ sí i ní. ó dáná àwọn kan náà ti pariwo sókè wọn ni a yan ìyanṣẹ́lódì níṣẹ́ aláǹlọ̀ yanṣẹ́lódì níṣẹ́ hmm. gbogbo epo èyí tí àjọ e, àbò ara ẹni làbò òlù èyí tí wọ́n bá ń gbà ń ṣe wọ́n ń ta hmm. àwọn wo náà wọ́n hmm. fẹ̀sùn kàn wọ́n ẹ̀yìn ẹ̀ ṣáà wá hmm. nǹkan fìdílé daily post ló kọ́ wọ́n nítorí hmm. náà à ń lọ ìyanṣẹ́lódì béèyàn bá hmm. fẹ́ wá fẹ́ equity yóò wá pẹ̀lú clean hand. ojú ọ̀pọ̀ ìròyìn focus Nigeria nìròyìn eléyìí ti jáde láàárọ̀ yìí ẹ wò ó ṣẹ́gun ṣóhùnmí ọ̀túnba ṣẹ́gun ṣóhùnmí ni ó mọ̀ ti sọ fún nuwuri badu ó ní nuwuri badu ó yá pẹ́dàpọ̀ Abíọ́dún àti àwọn ọmọ gànfẹ́ eléyìí tó jẹ́ pé wọ́n ń dojúkọ wọ́n ń pinlẹ̀ Ògùn o ẹ wò ó pé wọ́n kí wọ́n fa ọmọ wọn kí wọ́n fà á létí mọ́ra o kí wọ́n sì ṣe kíni kí wọ́n kìlọ̀ fún gbogbo ara wọn pátápátá ṣẹ́gun sọ́ọ̀mí ń ló sọ bẹ́ẹ̀ fún núùrù ìbádùn eléyìí tí wọ́n ṣe èèyàn gẹ́gẹ́ bí olùbádámọ̀ràn létò ààbò ọ̀tí ẹ̀jẹ̀ kí wọ́n jókòó dáadáa kí wọ́n tó máa fẹjọ́ sùn ẹ gbọ́ nínú ìròyìn wa láàárọ̀ yìí. ohun tó ń dunni ló ń pọ̀ lọ́rọ̀ yìí. ló ń pọ̀ lọ́rọ̀ yìí ológun ọ̀rúkú aṣọ ẹ̀jẹ̀ kan. àbí títí láéláé ni wọ́n mọ̀ mọ rírì ìyá mi o tí wọ́n mọ̀ rántí ìyá kíkẹ́. ìyá mi wà láyé. ìyá kíkẹ́. Mm, mm. irọ́ ìyá ah, aláṣẹ mm. Bọ́lá Ahmed Tinubu òun la láṣẹ sọ pé títí láé làwọn ò mọ rántí ìyá àwọn wọn wá bẹ̀rẹ̀ sí ṣàpèjúwe ìyá yẹn wọ́n kà á mm. ilẹ̀kùn mm. ẹ ó gbọ́ lójú òpó ròyìn daily post tó jáde láàárọ̀ yìí. ọkùnrin yìí mà ti jáde láyé mm. ọkùnrin tó ga jù lórílẹ̀‐èdè nàìjíríà àgòrò òní à ń pè ó ọmọ jáde láyé lẹ́ni ọdún méjìdínláàádọ́ta o nàgbọ̀nàgbọ̀n ṣàn ṣàn ọkùnrin yìí òun ló jáde láyé platform times òun ló mú ìròyìn yẹn wá láàárọ̀ yìí ẹ gbọ́ nínú ìròyìn wa. ẹ gbọ́ kí ni ká ti pè léyìí gan nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ ibi tó ti ní ọlọ́kadà kan ló mọ̀ kí aláboyún kan mọ́lẹ̀ aláboyún oṣù mẹ́jọ hmm. aláboyún mọṣù kò mọ́jọ́ ló bá kí ẹni ẹlẹ́ni mọ́lẹ̀ ó fipá bá a lájọṣepọ̀ débi pé obìnrin yìí gan tó dákú. Ah! kábíyèsí ọlọ́run. punch ló kọ ẹ gbọ́ ó dá àmọ́ ever blaze àmọ́ bóyá ó ń bẹ ń lífù ni. ó ní kò sí polówó ọjà lẹ́nu <laughs> ó ní ká mọ̀ lọ ká mọ̀ lọ ká jẹun lọ kò sáwẹ̀. ẹ wò eléyìí àti àwọn ìròyìn míì náà láàgbé káyín mọ́ làárọ̀ ẹ sáà farabalẹ̀ pẹ̀lú wa o aláwìyé federation ìṣọ̀lá oníròyìn akínyẹmí ọ̀làtòyè ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí i. kíkẹ́ lọmọ ògún ṣínà lórúkọ mm. tèmi ò tó rẹra ẹ eh, ever blazing mm. kiri lọ sójú ọjà jàre ó kiri lójú ọjà eh, àwọn àkọsórí tiẹ̀ yẹn ó tí wàá gbàgbé báyìí asálámà lẹkùn wà láyé ajá nìṣó lójú ọjà ó ti gbàgbé. mustaifo mustaifo ibà kọjọ gbọ́dí o ẹ̀yà ibà ti rógo orí fífọ́ ti dáràn ọ̀fìnkìwọ́gbó o lọ́wọ́ mùsáífò. ẹ lọ ra mùsáífò ọkọ̀ malaria ara gbígbóná àdáwátì ó sọ tútù máa. tọmọdé tàgbà ló lè lò ó. ibà àkànjọ̀gbọ́n bẹ́ẹ̀ ni tó bá gbọ́ mùsáífò ara tó ti sùn tẹ́lẹ̀ ají. pẹ̀lú mùsáífò ibà arọ lè wé. mùsáífò tó bá ń ṣe é bí ibà orí fífọ́ ara ríro tàbí àìróorun sùn dáadáa mùsáífò herbal powder oníyẹ̀fun ni kí o gbẹlura mustapha gan lòlùgbòǹgbò tìrìgbò ti ń wa gbòdẹ́kọ̀ fún ibà ó ti wà ní oníyẹ̀fun powder ó sì wà káàkiri gbogbo ilé ìtajà oògùn iléeṣẹ́ àjẹbí tradu medical company limited tó ń ṣe ó le koko ló gbé e jáde láti jẹ́ alágbàtà ẹ pè zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapha ọkọ̀ ibà bí àyípadà ò bá sí lẹ́yìn ọjọ́ méjì lọ rí dókítà rẹ. ẹ fetí sí ìkéde pàtàkì èyí ni láti kéde wípé iléeṣẹ́ Aggress Marketing Company tó ń ta ilé ta ilẹ̀ ta dúkìá bániṣètò ìrìnàjò sókè òkun ní àwọn ilẹ̀ láwọn agbègbè wọ̀nyí bíi ọbádá kọbapẹ́ ládẹrin aṣèrò ṣọgbàmú ajébọ̀ road a sì ti ní ní ìlú ìjẹ̀bú òde bíi ṣàgámù èkó àti ìbàdàn kò síbikíbi tí ẹ fẹ́ ilé tàbí ilẹ̀ sí tí a ò lówó èyí tó jẹ́ ojúlówó fún yín ẹ kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa zero seven. ẹ fi etí sí ìkéde pàtàkì yìí àǹfààní ńlá aláìlẹ́gbẹ́ kan nìyí fún gbogbo ẹni tó ń fẹ́ láti kàwé ṣiṣẹ́ ní amẹ́ríkà tàbí canada à ń fi àsìkò yìí pè yín síbi ìkórajọpọ̀ tá a pe àkórí rẹ̀ ní ìmúṣẹ èròǹgbà kíkàwé ní canada tàbí lamẹ́ríkà pípèsè ọjọ́ iwájú alárinrin níbẹ̀ ni wọ́n á ti kọ́ yín láwọn ọ̀nà àtọ̀ àwọn ohun tẹ́ ẹ nílò àti iye tí yóò ná yín máa bọ̀ kó wá kẹ́kọ̀ọ́ lábẹ́ àwọn òjìní akọ́ṣẹ́mọṣẹ́ tó mọ̀ nípa ìwọléwọ̀de àjèjì sílẹ̀ Amẹ́ríkà nípa ọ̀rọ̀ ẹ̀kọ́ dókítà Múradékẹ́ Adékúnlé tó jẹ́ olùdarí nílé iṣẹ́ Ivy Notch Limited ìkórajọpọ̀ yìí yóò wáyé ní gbọ̀ngàn h3 òkèmọ́sán lábẹ́òkúta lọ́jọ́ jímọ̀ ọjọ́ kẹtàlélógún twenty third of june ọdún yìí láago kan ọ̀sán kò sí àyè fún ìfàkókò ṣòfò láti darapọ̀ tàbí béèrè ìbéèrè whatsapp nọ́mbà yìí ni kó o pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí plus one four one two five one zero five two five two plus one four one two five one zero five two five two ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ o. àṣà ìní gbogbo ẹ̀yà tiẹ̀ dẹ̀. máa ní ìbápadì ayé wòlíì sàmúlò lọ. Exodus twenty twenty three àyájọ́ májẹ̀mú pẹ̀lú wòlíì Sam olúwa lọ. nínú ìpàdé májẹ̀mú yẹn tí òun ọlọ́run lẹ́nu wòlíì. bàbá bàbá jíde máa ṣe. fọ́ọ̀mù wòlíì Sam olúwa lọ́rin sẹ̀lá tilẹ̀ ṣàdérí o. Exodus twenty twenty three àyájọ́ ọdún ìgbẹ́dìde. àkórí ìtọ́dún ìnáwó mọ́ limitation ni. gbogbo àjàgà gbèdéke ní Jésù máa jẹ́ ṣe máa jẹ̀mú fún ìgbé dídé láti sáré nínú ogo nípasẹ̀ ọ̀pá wòlíì máa jẹ̀mú má balẹ̀ gbogbo èèyàn. àwọn olórin ẹ̀mí bíi sialáwìyé àlùkò ìlàjà akétúndí ọlọ́run sọ́bẹ̀ rẹ̀mílẹ́kùn ẹ̀mọ́ adámímógó máa squire ẹni tá a bá dá máa jẹ̀mú wòlíì sàmúlò alọ́ adámímógó ẹ̀ máa sọ tẹ́lẹ̀ látọjọ́ friday ọ̀sẹ̀ yìí nineteenth may di sunday twenty four gbogbo ẹ̀ ní cac grace and mercy adámímógó jesus city ìbẹ̀jùlẹ̀ jẹ̀pẹ̀ expressway ìlàmìjà village beside anaru city gbogbo ènìyàn ó ní Jesus City ah ee eh, alhaji Malu ńlá kan àgbo ńlá kan ogúnfẹ ńlá kan mọ̀túrè nílẹ̀ yìí àpò rẹ́sì àpò sẹ̀mú àtòróró twenty five litres. ee eh. ẹ tún dúró náà ẹ dúró náà kí ni mo tún wò yìí two point five kva generator ah forty inch smart tv wọ́n ṣì máa ń ṣe ìmàtúrè home theatre fridge àti standing fan alhaji ẹ àwa ni nǹkan sọ. <laughs> iléeṣẹ́ ies tún gbọ̀nà àrà yọ wọ́n sọdún iléyà ọdún yìí di má ní gbàgbé ẹ̀bùn tó jọjú ni gbogbo àwọn tó bá ra èyíkéyìí nínú àwọn ilẹ̀ wa lásìkò iléyà unique promo máa fi ṣèfà jẹ́ nàìjíríà immigration treasure city wàsímẹ̀ islander member city deori abeokuta king city ládojúkọ alámàlà barracks dgc pọ́kùkù àgàgà glory lantern ọ̀bàdà ọkọ̀ èyíkéyìí ilẹ̀ wa tó o bá fẹ́ rà o lè kọ́kọ́ san ó kéré tán fifty thousand naira ẹ̀ wá fi odidi ọdún kan gbáko ṣèyí tó kù ní san díẹ̀díẹ̀ torí tẹ́ bá ṣe san owó àkọ́kọ́ ẹ̀yin náà ti láǹfààní láti gba ẹ̀bùn ọdún iléyà ti yé má jẹ́ kí àǹfààní yìí kọjá rẹ o pé zero eight zero nine two nine four four eight four eight june twenty làǹfààní yìí máa dópin báyìí o bíṣẹ́ òpẹ́ ni ẹnìkan ìpẹ́ṣẹ̀ hmm. ó yẹ ẹjẹ́ bẹ̀rẹ̀ sí mú ìròyìn wa lẹ́yọ kankan èjèèjì láàárọ̀ yìí ká má dà yín lágara o hmm. ìwé ìròyìn the punch ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ ìròyìn mi láàárọ̀ yìí wọ́n ní aláṣẹ ààrẹ muhammadu ààrẹ bọ́lá tinubu ó jàre o hmm. ẹ wò <laughs> òun ló jẹ́ pé ní bó ti jẹ́ pé ìṣèjọba rẹ̀ ti wọ ọ̀sẹ̀ kẹta gbáko báyìí lánàá ọjọ́ àlàmísì òun ni bàbá òun ni wọ́n yan àwọn tí wọ́n jẹ́ olùbádámọ̀ràn pàtàkì mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ láti máa kún wọn lọ́wọ́ nínú ìjọba yìí àwọn mẹ́jọ ọ̀hún ni ọ̀gbẹ́ni délé aláké eléyìí tó jẹ́ pé yóò jẹ́ olùbádámọ̀ràn pàtàkì lórí àwọn àkànṣe ètò gbogbo nínú ìjọba àti ìkànsíra ẹni àti ẹnìkan eléyìí tó ti fi ìgbà kan jẹ́ alága àjọ efcc ọ̀gbẹ́ni nuhuri bado òun ni olùbádámọ̀ràn pàtàkì lórí ètò ààbò ọ̀gbẹ́ni wálé ẹ̀dùn òun ni olùbádámọ̀ràn sọ̀rọ̀ pàtàkì lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìgbòkègbodò ọ̀rọ̀ owó lóríṣiríṣi àti àwọn òfin tí ó de ọ̀rọ̀ owó ìnáwó ẹni tí wọ́n yàn gẹ́gẹ́ bí olùbádámọ̀ràn lórí àwọn ètò ìròyìn nínú eléyìí tó jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú ètò ìṣèjọba àti kí ìjọba gbogbo ètò ìjọba gbogbo òun ní ètò ọ̀gbẹ́ni kan tí ń pè ní yauda razo òun ni wọ́n yàn ní apá abẹ̀wọ̀n àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ tí wọ́n fi pé mẹ́jọ wọ́n ní èèyàn sípò yìí ni wọ́n kéde lánàá láti ọwọ́ ẹni tó jẹ́ olùdarí ètò ìròyìn gbogbo nílẹ̀ ìjọba Abíọ́dún Ọládùnjoyè nínú ìkéde yìí tó wáyé lánàá ọjọ́ àlàmísì òun ló jẹ́ pé ó wáyé lẹ́yìn ọjọ́ kẹjọ eléyìí tí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà tí wọ́n bu ọwọ́ lù wípé kí ààrẹ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu kó yan olùbádámọ̀ràn pàtàkì tó jẹ́ ogún tí wọ́n jọ máa ṣe ìjọba ìròyìn yìí The Punch òun ló mú wá láàárọ̀ yìí aláṣẹ bọ́lá ahmed tinubu hmm. ìròyìn wọn ni ìròyìn eléyìí lójú òpó ròyìndélé post èyí tí wọ́n fi ṣíde láàárọ̀ yìí ló jẹ́ wípé wọ́n mọ̀ ti ṣaṣọ lójú ẹ̀ ìyẹn àwọn ìgbìmọ̀ èyí tó ń rí sí ọrọ̀ ajé lórílẹ̀ wa nàìjíríà léyìí tí ó jẹ́ wípé igbákejì aláṣẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà kashim shettima èyí tó jẹ́ alága wọn ibẹ̀ ni aláṣẹ ti wá ń la gogo ìkìlọ̀ fún wọn pé àsìkò yìí kọ́ lásìkò téèyàn ó mọ pa àlọ́ àbí tí wọ́n mọ ọmọ wàwáwí àsìkò tó àwọn ìlànà kalẹ̀ èyí tí ó yọ àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà kúrò nínú ìṣẹ́ òun òṣì o gẹ́gẹ́ bí aláṣẹ ti sọ wọ́n ní pẹ̀lú bí ohun tí ń bẹ lọ́wọ́ yẹ àwa la mọ ohun tí ojú àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà ti rí kó tó di pé a dé ìjọba nítorí náà ọ̀rọ̀ wọn àbí ìtàn ayé wọn gbúdọ̀ yí padà ni ó tún wá búra ó fọlọ́run ṣẹ̀rẹ́ wípé ṣẹ́ ẹ mọ̀ wípé lẹ́yìn ìgbà tí a ti yọ owó ìrọ̀wọ́ orí epo kúrò ló sì jẹ́ wípé a ti búra fún àwọn èèyàn wa pé ayé yóò dẹrùn fún wọn ó wá rọ gbogbo gómìnà ní à àwọn ìpínlẹ̀ mẹ́ta mẹ́rìndínlógójì èyí tá a ní lórílẹ̀‐èdè wa nàìjíríà ibi kí wọ́n tètè dìde kí wọ́n sì jí gìrì láti mọ ohun tí wọ́n ó ṣe o láti jẹ́ kí ayé ó dẹrùn fún àwọn olùgbé ìpínlẹ̀ wọn lẹ́yọ kọ̀ọ̀kan ni o ibẹ̀ ló ti wá tẹ̀síwájú níbi tí wọ́n ti ń ṣí aṣọ lójú rẹ̀ náà tí wọ́n sì ń búra fún wọn nínú ìgbìmọ̀ ohun tó jẹ́ pé àwọn gómìnà mẹ́rìndínlógójì lé orílẹ̀-èdè wa nàìjíríà àwọn ni wọ́n wà ń bẹ̀ ẹni tó tún jẹ́ gómìnà báǹkì àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ àtàwọn alẹ́nulọ́rọ̀ míì tó sì jẹ́ wípé aláṣẹ Tinubu ó wá bẹ̀rẹ̀ sí í ṣàpèjúwe ó ṣe àlàálẹ̀ àwọn nǹkan tóun ṣe ìlérí fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí òun ò sì fẹ́ kó yẹ onítẹ̀bá gbàgbé nínú ọ̀rọ̀ àpilẹ̀sọ mi ní ìgbà tí wọ́n búra fún mi tán ìyẹn ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún tá a wà yìí ni mo wá bẹ̀rẹ̀ sí í là kalẹ̀ wípé bí mo ti wà yìí o ohun tí mo fẹ́ ṣe a tẹ̀lé òfin a ò ní tẹ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ̀ ìwà ọ̀daràn òun ló jẹ́ wípé a ó mọ bí ó ṣe kásẹ̀ ńlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ṣẹ́rí ọrọ̀ ajé wa bí ó ti dàgbà sí tí ó sì gòkè àgbà bíi tàwọn ti àgbáyé ó ní bẹ́ẹ̀ náà látúnṣe lérí fún ọ pé oúnjẹ yóò wà lọ́pọ̀ yanturu èyí tá a jẹ lọ́wọ́ ìyá àti tí ó wà nípamọ́ àtúnṣe lérí fún wọn pé láìpẹ́ láì jìnà a mọ fòpin sí ọ̀rọ̀ ìṣẹ́ òun òṣì ìjọba ó ní bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ tẹ́ ò bá gbàgbé a tún ṣe àwọn ìlànà míì kódà sọ wípé àníṣe ọ̀rọ̀ ìwà àjẹbánu òun náà látún fòpin sí lórílẹ̀‐èdè nàìjíríà torí náà iṣẹ́ ti yá iṣẹ́ di ọmọ aláṣẹ jẹ òwò di hmm. ọmọ aláṣẹ là wọ́n wá sọ aláṣẹ rọ̀ wọ́n bí ìgbà tí wọ́n hmm. bá rọ́ ti lógo wa lórí ìpínlẹ̀ Ògùn ni pé hmm. ọmọ Ògùn iṣẹ́ yá àmọ́ ní ọmọ nàìjíríà ẹ̀yin gómìnà ẹ̀yin ìgbìmọ̀ iṣẹ́ ti yá daily post ló kọ ìròyìn yìí bẹ́ẹ̀. bí wọ́n ṣe ń sọ iṣẹ́ yá lápá abẹ̀ yẹn o òun ló jẹ́ pé nínú ìwé ìròyìn Nigeria Tribune yìí àwọn kan wọ́n ti rọ ààrẹ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu pé ẹ wà lójú fò gidi gan ni o hmm. kẹ́ẹ̀sì jẹ́ ká gbàdúrà fún Bọ́lá mẹ́ẹ̀ Tinubu àwọn ẹgbẹ́ kan ni wọ́n sọ bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ kan èlé tó jẹ́ pé wọ́n ń ṣe àtìlẹ́yìn fún ìjọba àwarawa tí wọ́n pè ní the natives òun ló jẹ́ pé wọ́n ti gbóríyìn fún Bọ́lá mẹ́ẹ̀ Tinubu ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lórí nǹkan tí wọ́n pè ní wípé ó ń ṣiṣẹ́ takuntakun ni o láàrin ọ̀sẹ̀ méjì eléyìí tó jẹ́ pé ó ti gba ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ẹni tó jẹ́ olórí àjọ náà ọ̀nàrẹ́bù Ọlálẹ́kan Smart Edward hmm. nínú àtẹ̀jáde kan eléyìí tó fi síta lánàá ọjọ́ àlàmísì ó ṣe àlàyé pé gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà òun lórí wọn ń wú lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ báyìí o látàrí àwọn ìgbésẹ̀ akin eléyìí tí ìjọba tuntun bọ́lá ahmed tinubu yìí eléyìí tó ti gbé lára rẹ̀ tá a ti rí yíyọ owó ìrànwọ́ orí epo àti eléyìí tó jẹ́ pé ó pa á láṣẹ ni o fún àwọn tí wọ́n jẹ́ ọ̀gá ọ̀gá lẹ́ka ètò ààbò látàrí wípé kí wọ́n rí wípé gbogbo ètò ààbò ó dí pẹgọ́pẹgọ́ lórílẹ̀‐èdè nàìjíríà àti pàápàá gbogbo àwọn èèyàn sípò rẹ̀ eléyìí tó ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó jẹ́ ká mọ̀ wípé ìdánilójú wà pé kò ní ya ẹ̀yà kan àbí agbègbè kan nípọ̀sìn nínú ìjọba rẹ̀ ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ tí Bọ́lá Tinubu dé báyìí òun ló bẹ̀rẹ̀ iṣẹ́ o tíṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ ọwọ́ àrọ̀ wípé ààrẹ o wọn ni láàrin ọ̀sẹ̀ méjì tó lọ ń jẹ́ mẹ́ta yìí tó ti bẹ̀rẹ̀ àwọn ìgbésẹ̀ rẹ ti jẹ́ ká mọ̀ wípé ìjọba tirẹ̀ ìjọba tí ò ní fi ètò ìjọba àti ìgbáyégbádùn àwọn ará ìlú pa mí dìn hmm. òun ni ìjọba rẹ o àgbóríyìn fún ọ wọn wá ké sí gbogbo ọmọ nàìjíríà wípé ẹ jẹ́ á gbàdúrà ká túmọ̀ máa fi àdúrà ran bọ́lá mẹ́ẹ̀ tinubu lọ́wọ́ o torí bí tinubu ṣe ń gbé tó ń pẹ́ ha nàìjíríà ò ní súnlẹ̀ ẹ sòfè òkè báyìí ló mọ̀ lọ ń làwọn kan wà ń kọ̀rọ̀ tí wọ́n mọ̀ mí ṣẹ́rẹ́ o tí wọ́n mọ̀ pé nàìjíríà ìràwẹ́ ìdájọ́ ilẹ̀ kó sùn náà yóò pé ilẹ̀ ní kó má bọ̀ o ó nítorí ẹ̀ la ṣe gbọ́dọ̀ nílò àdúrà ẹ wo àwọn àjọ yìí wọ́n sá gbà wá níyànjú wọ́n sì kan sára sí bọ́lá tinubu nigeria tribune òun ló mú ìròyìn yìí wá láàárọ̀ ẹ̀. ẹ̀lẹ́ aláwìyé. ó jàre o. ó dá dèjì adéyanjú náà ló sọ̀rọ̀ ìyẹn nínú ìròyìn eléyìí níbi tó ti sọ̀rọ̀ sókè pé gbogbo àwọn èèyàn tí wọ́n ń pariwo pé ha kí ni dé èyí tí bọ́lá ahmed tinubu yóò fi yan nuru ribadu gẹ́gẹ́ bí ẹni tí yóò jẹ́ olùdámọ̀ràn rẹ̀ tàbá ń sọ̀rọ̀ nípa ètò ààbò ni wọ́n lẹ́bọ lẹ́rù ni o ẹ lọ yẹ̀ wọ́n wò dáadáa wọ́n lẹ́bọ lẹ́rù ni ó ní ẹjẹ́ àtẹ̀síwájú ká fi wò ó àbí ẹ̀yin ò mọ Nururi Badu tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ ni ó sọ ilé yìí ní ìgbà tí ó ń ṣàpèjúwe yíyọ Nururi Badu gẹ́gẹ́ bíi bí ìgbà téèyàn fẹ́ yan èèyàn tó kójú òṣùwọ̀n síbi tó ti lè ṣe dáadáa ni ó ní àmọ́ṣẹ́ takuntakun tí Nururi Badu ti ṣe sẹ́yìn ó wá lọ ó kọ ilé yìí ìyẹn sójú òpó ìkànnì abẹ́yẹfò rẹ̀ ibẹ̀ ló ti wá tẹ̀síwájú pé Nururi Badu èyí tó ti fìgbà kọrí jẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa nàìjíríà òun ni kí ó rí wípé ọ̀rọ̀ ìwà àjẹbánu sẹ́ẹ̀ ní ẹ̀ka ètò ààbò lórílẹ̀‐èdè wa nàìjíríà kó jẹ rodò kó sì lọmọ mi ni o gẹ́gẹ́ bí adéyanjú ti sọ ó ní mo kínúrù rìbádùn kú oríire àwọn tí wọ́n láwọn ò fẹ́ wọn lẹ́bọ lẹ́rù ni wọ́n mọ ohun tó o ṣe nígbà tó o kọ́kọ́ wà níjọba tó o wọ́ọ̀dì gbogbo àwọn tí wọ́n ń hùwà burúkú torí ẹ̀ ń gbogbo wọn ti bẹ̀rẹ̀ sí gbọ̀n ẹ́ nírú rìbádùn ó mọ nírú rìbádùn ó mọyàn hmm. dèjì adéyanjú ló sọ bẹ́ẹ̀ lójú òpóró ìdélé post tó jáde láàárọ̀ yìí. tó o mọ fresh fm o mọ rédíò <laughs> ah, yóò dà fún ọ <laughs> nìṣó lójú ọjà ó ti lulẹ̀ ìfàfàmìà falafala ní abẹ́òkúta iléeṣẹ́ links roofing tún gbé e dé o owó jẹ̀ráàdì ti wálẹ̀ ẹ má dààmú rèkórè bàdàn iye tẹ́ ẹ máa rà lọ́dọ̀ wa ẹ lè rí níbikíbi àní shingle àti milano classic àti bond a lè bá yín fi ọkọ̀ wa kó débi tẹ́ ẹ bá ti fẹ́ lò ó ẹ kúkú mọ̀ ṣe gerard roof kì í jóná kì í tí kì í ṣá ogún ọdún lónìí digbí ló ṣì wà níṣẹ́ ló ń sinmi pẹ́mú sórí ilé ẹ máa bọ̀ ní iléeṣẹ́ links roofing ní Abẹ́òkúta tó wà ní Abiola Way NNPC ládojúkọ géètì àbáwọlé OOPL ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight one four four nine one six two zero four zero eight one four four nine one six two zero four Links Roofing lóníkẹ́ wá jẹ àǹfààní ẹ̀dínwó yìí o. ọdún méje nìyí o iléeṣẹ́ Onyx Geo Services ti ń dẹ̀rẹ́ pẹ̀ kí àwọn oníbàárà nípa gbígbẹ́ bọ́ọ̀ tí ò yọnilẹ́nu pẹ̀lú owó bíntín. ní báyìí ẹ àjọ ṣayẹyẹ àyájọ́ ọdún keje iléeṣẹ́ Onyx Geo Services ti ṣe àgbékalẹ̀ ẹ̀dínwó aláìlẹ́gbẹ́ pẹ̀lú àwọn ẹ̀bùn lóríṣiríṣi fáwọn oníbàárà. Dear beneficiary of this great offer coming from Onyx Geo Services for you enjoy discount on survey free borehole diagnosis and discount on drilling. iléeṣẹ́ Onyx Geo Services ti sọ̀gbàdẹ̀rọ̀ fún gbogbo èèyàn láwọn agbègbè tíyàwó mi ti ń jẹ wọ́n. àg ṣùgbọ́n ẹ̀gbẹ́ omi la ó máa pọn. ẹ̀dínwó ń lọ lọ́wọ́ o. wọ́n á bẹ̀ yẹ ilẹ̀ rẹ wò. fún bọ́ọ̀ gbígbẹ́lẹ̀dínwó. wọ́n á bẹ̀ ṣe àyẹ̀wò bọ́ọ̀ rẹ tí ọ̀yọ́ mi mọ́ lọ́fẹ̀ẹ́. pẹ̀lú àwọn àǹfààní míì tá ò lè kà tán. tètè kọjá lọ sí Onyx Geo Services ní nọ́mbà twenty six Mufab Complex lẹ́gbẹ̀ẹ́ Astra Polaris Microfinance Bank oníkólóbó Abẹ́òkúta. tètè máa pe Onyx Geo Services sórí zero eight zero six two three four one nine nine three àti zero eight zero six eight nine zero five zero eight three pẹ̀lú Onyx Geo Services omi mímu ti dìrọ̀rùn ọlọ́run bàbá rẹ̀ ti táyé mi ṣe olóyún ayọ̀ mo bímọ re ìjìdá tẹ ìjìdúró láyé mi máa ṣe o. jésù dá ìjì dúró. gbogbo ọmọ lọ́rùn o. jésù oníṣẹ́yanu ti ń dẹsẹ̀ dúró dèmi àti ẹ̀ náà ní mountain of calvary tó wà ní kìlómítà seventeen ìbàdàn ìfẹ́ expressway agboola bus stop òṣèǹgẹ̀rẹ̀ ìbàdàn ìpínlẹ̀ ọ̀yọ́ twenty four hours marathon prayer wákàtí mẹ́rìnlélógún la ó fi máa gbàdúrà lórí òkè pẹ̀lú wòlíì ọlọ́run alàyè méje ìjà ìlówó ìjà ìlọ́kọ ìjà ìlọ́mọ ìjà ìlẹ̀dáhùn rere ṣe láyé gbogbo ẹ̀ ní jésù máa pa lẹ́nu mọ́ báyìí lábẹ́ ìfàmì òróró yẹ àwọn ìránṣẹ́ ọlọ́run alàyè àti àwọn olórin ẹ̀mí olókìkí tí ọlọ́run máa lò bẹ̀rẹ̀ láti alẹ́ friday sixteen sí sunday eighteenth june ọdún twenty twenty three yìí ìpele mẹ́ta la ó fi máa gbàdúrà ìpele àárọ̀ ọ̀sán àti òru ẹ ó dẹ̀ tún máa rí gbogbo ẹ̀ lórí ìkànnì ayélujára gbogbo tó jẹ́ fulfilment of calvary apostolic fire ministry prophet olúwàfẹ́mi omíkúnlé ni yóò gba gbogbo yẹn lálejò telephone zero nine zero five three zero zero zero zero nine seven jésù máa dá ìjì ayé mi pẹ̀lú ẹ̀ dúró a ó ní testimony máa bọ̀ kájọ gbàdúrà papọ̀. ẹ dákun ẹ fi etí sí ìkéde pàtàkì yìí fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní mọ́tò tí ó wà nílé lọ́jọ́ pípẹ́ tí kò ṣiṣẹ́ mọ́ tàbí tó sì ń ṣiṣẹ́ tàbí èyíkéyìí ohun èlò tó fojú jọ irin tó ń ṣiṣẹ́ tó sì ṣe é jó papọ̀ mọ́ irin kàkà kí òjò tàbí òòrùn máa pa á mọ́lẹ̀ ẹ ṣe pé wá ká wá rà á lọ́wọ́ yín ẹ pé ọlá dimson sórí zero seven zero five eight eight eight eight two five zero zero seven zero five eight eight eight eight two five zero tàbí zero nine zero nine five one three three five two eight zero nine zero nine five one three three five two eight. bákan náà ẹ lè ya àwòrán àwọn nǹkan wọ̀nyí sí wa lórí WhatsApp lórí àwọn nọ́mbà yìí zero seven zero five eight eight eight eight two five zero àti zero nine zero nine five one three three five two eight lẹ́sẹ̀kẹsẹ̀ la sì máa kàn sí yín lẹ́ẹ̀kan sí i fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní mọ́tò tó wà nílé lọ́jọ́ pípẹ́ tí kò ṣiṣẹ́ tàbí tó ń ṣiṣẹ́ kàkà kí òjò tàbí òòrùn máa pa á mọ́lẹ̀ ẹ sí wa ká rà á lọ́wọ́ yín ẹ ṣé púpọ̀ o. Unlock your global potential. Study abroad, both Canada or USA. Expanding horizon, shaping future. Clear your doubt about processing documents and cost of studies. Ilé-iṣẹ́ IVY Notch Limited ti ṣètò ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ kan kalẹ̀. Fún gbogbo ènìyàn tó ń gbèrò láti lọ kàwé ní ìlú òyìnbó. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti gbìyànjú ẹ̀ láti wọlé lọ kàwé ní ìlú òyìnbó. Ṣùgbọ́n ní ọ̀nà kan tàbí òmíì ni wọ́n ti ní ìjákulẹ̀. Here is a golden opportunity you have been waiting for. Ilé-iṣẹ́ IVY Notch Limited ní kẹ́ wá fi ìmọ̀ kún ìmọ̀ kẹ́ ẹ wá mọ bẹ́ẹ̀ ṣe rìn kẹ́ ẹ wá mọ gbogbo ìwé tẹ́ ẹ nílò láti wọlé lọ kàwé ní ìlú òyìnbó ìdánilẹ́kọ̀ọ́ náà máa wáyé ní h3 hall òkèmọ́sán abẹ́òkúta ní friday june twenty third twenty twenty three ní aago mẹ́wàá òwúrọ̀ ibi ìdánilẹ́kọ̀ọ́ yìí lẹ ti máa mọ gbogbo ohun tó yẹ kẹ́ ẹ mọ̀ gbogbo ọ̀nà tó yẹ kẹ́ ẹ rìn láti wọlé lọ kàwé ní ìlú òyìnbó for reservation please send the word registration to this whatsapp number plus one four one two five one zero five two five two gbogbo wa la ó ṣoríire o ìjọ mindshare the possible evangelical ministry misfem ó tún ti ń ṣẹlẹ̀ o ètò wàrà ọ̀tọ̀ tá a pè ní june special tó máa ń fa kíkí lọ́dọọdún níbi tá a ti máa ń fi àdúrà hẹ̀rìmọ̀ hẹ̀rìmọ̀ fọ́ orí sàtánì june special tí orúkọ àdúrà á máa sọ́gẹ̀ tí àdúrà kìmbàkìmbà ń ṣiṣẹ́ ìyanu lẹ́sẹ̀kẹsẹ̀ june special tí wọn náà ti di aṣẹ́gun bọ́ nínú ìdè sàtánì tí àsọtẹ́lẹ̀ àwọn àgbà wòlíì á máa ṣọkàn ẹni ha bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní lọ́dí ọgbọ̀n ọjọ́ oṣù kẹfà o ṣùgbọ́n gbọ̀ngàn aṣọ akọjá bẹ́ẹ̀. níbi ìṣọ́òru mẹ́ta tó wà láàrin ẹ̀. seventeenth eighteenth nineteenth june dàgọ́ mẹ́wàá lẹ́. láti túnde jáde ni o. bàbá wa prophet dr f obanise anointing bàbá pọ̀ ó ti wá gágágá ó ti ga kọjá bẹ́ẹ̀. ní olú ìjọ misfem tó wà ní òpópónà ìwọ̀ra ṣiṣẹ́ fọ́tó. rounda nílùú abẹ́òkúta ló ti ń wáyé o. ọjọ́ kìíní sí ọgbọ̀njọ́ oṣù kẹfà ọdún yìí ni. ìwọ ló kàn àní ìwọ ìròyìn wa ó ń tẹ̀ síwájú o ó ń bend forward àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run rárá dúró owó mo fi kà á owó ni owó ni ẹni ìbá èbò pọ̀ Nigeria Tribune ní ìròyìn eléyìí tó wà níwájú mi tí mo fi padà wọlé báyìí o lára pa wípé iṣẹ́ ń lọ bẹ́ẹ̀ náà sì ni ààrẹ Bọ́lá Tinubu ló ń gba oríṣiríṣi àwọn àlejò nílé ìjọba o lánàá ọjọ́ àlàmísì òun ni ẹnìkan tó ti fi ìgbà kan jẹ olórí orílẹ̀-èdè yìí ìyẹn tí ológun ìyẹn general abdulsalami abubakar ni wọ́n lọ ṣe ẹlẹ́ńbẹ̀hún sí ààrẹ bọ́lá tinubu nílé ìjọba ìpàdé ọ̀hún òun ló jẹ́ ìgbà àkọ́kọ́ eléyìí ti àwọn olórí orílẹ̀-èdè méjèèjì tí wọ́n máa pàdé láyè tí wọ́n ti búra fún bọ́lá ahmed tinubu láti ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún àwọn ẹni tó ti fi ìgbà kan jẹ olórí orílẹ̀-èdè náà òun ló jẹ́ pé òun náà ń wá ṣe ẹlẹ́ńbẹ̀ ọ̀hún sí ààrẹ bọ́lá ahmed tinubu lẹ́yìn bíi ọjọ́ méjì eléyìí ti ààrẹ ìjẹta goodluck jonathan náà lọ yọjú sí bọ́lá ahmed tinubu ìyẹn ní ilé ìjọba wọn ni lẹ́yìn tí wọ́n parí ìpàdé ọ̀hún wọn ò tiẹ̀ bá oníròyìn sọ̀rọ̀ rárá o lórí ohun tí wọ́n torí ẹ̀ wá láti wá ṣe lẹ́ńbẹ̀ ọ̀hún sí bọ́lá tinubu tá a bá rántí wípé general abubakar salami òun ni alága ìgbìmọ̀ eléyìí tó ń rí sí àlàáfíà lórílẹ̀‐èdè nàìjíríà eléyìí eléyìí tó jẹ́ pé wọ́n kó ipa eléyìí tó pọ̀ gidi gan ni o nínú ìbò eléyìí tá a dì kọjá lórílẹ̀ nàìjíríà ẹ wò ìròyìn yẹn òun ló ń pe àwọn àgbààgbà òfin tinubu sílẹ̀ o hmm. wọ́n ń yọjú sí i lẹ́yọ kankan èjì èjì Nigeria Tribune ló mú ìròyìn yẹn wá láàárọ̀ yìí. lórí ìròyìn yọjú sí aláṣẹ tuntun tuntun lórílẹ̀‐èdè wa nàìjíríà náà nìròyìn eléyìí náà mọ̀ dálé lórí níbi tí aláṣẹ bọ́lá ahmed tinubu gba àlejò ẹni tó jẹ́ emir ti ìlú kano ìyẹn sanusi lamido sanusi ní ọjọ́bọ̀ àná ẹni tóun náà ló jẹ́ pé ó tún ti fìgbà kọrí jẹ́ gómìnà fún báǹkì àpapọ̀ orílẹ̀‐èdè wa nàìjíríà tinubu àti sanusi àwọn ni wọ́n pàdé ìyẹn ní ilé ìgbé aláṣẹ ní àná alánà yìí ni ẹni tó ti fìgbà kọrí jẹ́ gómìnà báǹkì àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà yìí òun ló jọ pé ó dé sí ilé ìgbé aláṣẹ ní nǹkan bíi aago márùn-ún ìrọ̀lẹ́ tí wọ́n sì bẹ̀rẹ̀ pàdé ọ̀hún wọ́n wá ní gbogbo ohun tí wọ́n jọ sọ àtèròǹgbà rẹ̀ àti ohun tí wọ́n jọ fẹnu kò sí lẹ́nikẹ́ni ò tí ì mọ̀ títí dìgbà hmm. tí wọ́n kọ ìròyìn yìí wọ́n ló wá ṣe àbẹ̀wò sí tinubu ní kété èyí tó jẹ́ wípé tinubu pàṣẹ wípé ìwọ godwin emefiele tó jẹ́ gómìnà báǹkì àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ó yá lọ́rọ́ kúnlé ná ṣìmọ̀ṣeré hmm. rẹ̀ ná fún ìgbà díẹ̀ èyí tí wọ́n fi parí gbogbo nǹkan èyí tí wọ́n fẹ́ parí òun ni emir bagbera ló ṣàbẹ̀wò ìyẹn sí aláṣẹ tuntun tuntun wa tinubu àti sanusi ni wọ́n ń pàdé fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn tí aṣíwájú bọ́lá ahmed tinubu ti gbàjọba ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn ọdún tá a wà yìí ìròyìn yẹn òun ló wà lójú òpó ìròyìn daily post tó jáde láàárọ̀ aláwìyé hmm? jẹ́ káwa náà mo bá ṣe máa lọ ṣàbẹ̀wò. Ah, láìpẹ́ láì jìnnà bàbá ti ṣetán eh, bó ti yégún ó ti yọrẹ o. eégún da ọ̀rẹ́ dà káwọ síra wa káwọ tó jọ rẹ káwọ tó ju ikùn. ìwé ìròyìn the nation bó ti máa kó sí ni lẹ́nu nìyẹn ìwé ìròyìn the nation òun ló mú ìròyìn eléyìíwá gbogbo alábíàmọ́ o ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ ìròyìn eléyìí o hmm. etí yín mélòó méjì kílẹ̀ fi ń gbọ́ wọ́n lọ́rọ̀ mọ́ ni hmm. ẹ wò nínú ìròyìn eléyìí nínú ìwé ìròyìn the nation àjọ eléyìí tó ń rí sí ìgbòkègbodò oúnjẹ tá à ń jẹ sẹ́nu àti oògùn tá à ń lò lórílẹ̀‐èdè nàìjíríà òun ni wọ́n ti láti fi dá gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lójú wípé ṣe é rí kinní núdùsì hmm. eléyìí tó máa ń ṣe bíi kọ́lọ́kọ̀ lọ́hùn eléyìí tẹ́ ẹ máa ń jẹ eléyìí tí gbogbo àwọn ọmọdé kúndùn wọn ni ó dáa fún jíjẹ lórílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ báwọn ṣe lù lóǹtẹ̀ pàápàá jùlọ láàrin àwọn ọmọ wẹ́wẹ̀wẹ́ tí wọ́n máa ń jẹ kinní núdùsì wọn o àti àwọn àgbà náà tí wọn ò fẹ́ kò léwe tí wọ́n ń jẹ núdùsì ọ̀hún wọ́n wá ṣe àlàyé sínú rẹ̀ wípé wọ́n ní ìwádìí táwọn ṣe yẹn tí àjọ nafdac ṣe òun ló fi hàn wípé wọ́n ní ṣe é rí núdùsì eléyìí tí wọ́n ń jẹ ọ̀hún eléyìí tí wọ́n ní wọ́n kó wá láti agbègbè malaysia àti taiwan wọ́n ní kò sí lórílẹ̀‐èdè nàìjíríà pàápàá wọ́n ní ìyún gan ni wọ́n ń pé ó ń pààyàn tó sì jẹ́ pé wọ́n ní tó jẹ́ pé májèlé ń bẹ nínú rẹ̀ wọ́n ní kò sí nàìjíríà o wọ́n ní gbogbo núdùsì ti ń bẹ nàìjíríà báyìí ẹ mọ̀ jẹ́ lọ kò sí nǹkan kan ẹni àgbà àjọ nafdac ló lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀jọ̀gbọ́n mojísọ́lá adéyẹyè gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí wọ́n fi síta lánàá ọjọ́ àlàmísì ìyẹn ní ilé kan tí wọ́n pè ní man house níkẹjà nílùú èkó nígbà tí wọ́n lọ ṣe ìfikùnlukùn kan pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ olùpèsè nǹkan lóríṣiríṣi ìyẹn manufacturing association of nigeria ibẹ̀ ni wọ́n ti rọ gbogbo ọmọ nàìjíríà wípé ṣe é rí núdùsì ẹ̀jẹ̀ máa jẹ́ lọ kò sí nǹkan ẹ̀jẹ̀ máa jẹ́ lọ kò sí nǹkan the nation ló mú ìròyìn yìí wá wọn ò kọ orin sínú ẹ̀ o mọ̀ dá kó mọ̀ gbé. ìwọ ló kọrin. <laughs> ìwọ mọ̀ dá. ìwọ wàá tó fìròyìn lẹ̀ fún mi tí wàá lọ máa kọrin. kàròyìn lọ. Daily Post ló kó gbé ìròyìn eléyìí tó post ẹ̀ jáde níbi tí àwọn alágbàtà epo the Independent Petroleum Marketers Association of Nigeria IPMAN àwọn ni wọ́n ti fi ẹ̀sùn kọ iléeṣẹ́ iléepo rọ̀bì orílẹ̀ wa Nàìjíríà nnpcl wípé àwọn náà bí wọ́n ti wà ní ẹ̀ka wọn níléeṣẹ́ wọn yẹn wọ́n mọ̀ ń ṣe jìbìtì tó pọ̀ gan-an ni o àwọn alágbàtà yìí ni wọ́n rọ aláṣẹ bọ́lá ahmed tinubu wípé kí wọ́n tètè gbé ìgbésẹ̀ kí wọ́n sì ṣe ìwádìí ẹ̀ka yìí láti rí gbogbo ìwà burúkú tí wọ́n ń wò ń bẹ̀ kí wọ́n sì fòpin sí o ẹni tó wá jẹ́ akọ̀wé ipman ipman àti nnpc pdo forum fọlálù ebenezer ló bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ọjọ́bọ̀ àná ní ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí fi ẹ̀hónú wọn hàn ní àpápá ní ìpínlẹ̀ èkó ebenezer òun ló jẹ́ pọ́ fi àtìlẹ́yìn wọn hàn fún bí aláṣẹ tuntun ti yọ owó ìrànwọ́ orí epo ibẹ̀ wọ́n ti wá rọ aláṣẹ pé àmọ́ ẹ mọ́kọ̀ yọ lásán ẹ tójú bọ àjọ nnpcl iléeṣẹ́ elépo rọ̀bì orílẹ̀-èdè wa nàìjíríà kẹ̀sì wo gbogbo àwọn ìwà kò tọ́ èyí tí wọ́n ṣe ń bẹ̀ kẹ́ ẹ mójútó bí ẹ ti mójútó àwọn ẹ̀ka kọ̀ọ̀kan ẹ mójútó òun náà ó tẹ̀síwájú pé ṣe é rí àwọn ni wọ́n sọ pé kí ipman káwọn mọ̀ san owó kan kan èyí tí wọ́n fi mọ́ kó epo fún àwọn táwọn fi mọ́ gbé epo ní àwọn ibi ibi ibùdó ìgbépo èyí tí wọ́n ti là kalẹ̀ ibẹ̀ ló ti wá tẹ̀síwájú pé ọ̀pọ̀lọpọ̀ oṣù làwọn ti sanwó lẹ̀ tó sì jẹ́ wípé wọn ò mọ̀ jẹ́ káwọn rí epo gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ àwọn òun ló jẹ́ pé wọ́n ní wọ́n ní tíkẹ́ẹ̀tì lọ́wọ́ tó ti tó bíi oṣù mẹ́sàn-án àmọ́ tí wọ́n tíì fi rí epo tí wọ́n san owó rẹ̀ tí wọ́n tíì fi rí gbé onítẹ̀ ò bá gbàgbé wípé wọ́n tún fi ṣe àfikún owó ọ̀hún ní oṣù kínní ọdún 2023 èyí tí wọ́n ti sọ wípé àníṣe owó àsọkún èyí tí àwọn tí wọ́n jẹ́ alápàtà epo tí wọ́n tún mọ̀ san òun ni mílíọ̀nù kan náírà ó lé lélé owó tí wọ́n ti ń san tẹ́lẹ̀ ní o one million and seventy two thousand òun ni kí wọ́n mọ̀ san ó ní eléyìí náà a tún ṣí owó ọ̀hún títí náà a ní rí epo èyí tá a sanwó rẹ̀ pé ó ní bẹ́ẹ̀ kẹ̀rẹ́ tẹ́ bá ní ká ka àwọn èèyàn wa tí wọ́n sì ní tíkẹ́ẹ̀tì lọ́wọ́ ó ní wọ́n tó ẹgbẹ̀rún mẹ́rin àbọ̀ o tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ hmm. wọn náà ni wọ́n ń fojú winá kò sépo kò sí kinní kan hmm. ìròyìn yẹn gùn lọ rẹ́rẹ́rẹ́ àmọ́ gbogbo ohun tí wọ́n ṣà ń sọ ni pé ẹ hmm. tójú bọ àjọ nnpcl yẹn iléeṣẹ́ hmm. elépo rọ̀bì orílẹ̀-èdè wa nàìjíríà hmm. wọ́n ń ṣe àjẹbánu wọ́n ń lu ìwà jìbìtì gbogbo ẹ̀ ló kún bẹ́ẹ̀ ẹ tójú bọ̀ kẹ́ ṣe wádìí èmi kọ́ mú bẹ́ẹ̀. kí wọ́n tọ́ kí wọ́n wo òṣèré ògbòrògbò lógbòlógbò bí ìgbà téèyàn mẹ́kọ̀ọ́ tó pò eh, lógbòlógbò. ṣé a lójú ọjà ni ever blessing ó yá ẹ̀jẹ̀ á tún nìṣó lójú ọjà ìyanu máa rọ̀ bí òjò ọlọ́run sàmúlùwà lọ́ọ́ máa jẹ́wọ́ títóbi rẹ̀. gbogbo olùgbé tọ́lọ́run ṣe nínú pàdé àdúrà lọ́dọọdún yẹn yearly three one program seven hours seven prophet ogun àkọ́bí a morning of mercy with anointing service ọlọ́run ti kúrò lé rẹ̀ prophet sam olúwalu adámímógó fún agbára ọ̀tún ìwọ àkọ́bí ìwọ àgbà ogun tó àjà olólè ẹ̀ padà gbogbo olùgbé abẹ́kúta pẹ̀lú ìfàmì òróyìn afẹ́yọ̀ǹda ìṣerere àlùyọ ìgbéga pẹ̀lú ọ̀nà àbáyọ fún àfojípò nípasẹ̀ wòlíì méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́jọ́ sátọ́dẹ̀ twenty second sunday twenty third july àwọn olórin ẹ̀mí sarah praise olúwa ló ní bí sí pọfẹsà mọ́lúwalú adámímọ́gò bàbá máa sọ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa ná ìtì gbogbo èèyàn àyè wọ́n wọn kánsẹ́lì máa wà ọjọ́ sátọ́dẹ̀ méjì òwúrọ̀ la ó parí ọjọ́ sunday mẹ́fà ìdájí nìyẹn the cac grace of mercy prayer mountain lẹ́yìn conference hotel màgbẹ́ òkè mọ́sọ̀lá bẹ́ẹ̀ òkúta gbàmígbọ́ ìwọ lọ̀rọ̀ ẹ̀rí iṣẹ́ agbára kan orúkọ mi ni yèyélúà tóyìn adégbọlá mo sì ti lé ní àádọ́ta ọdún láyé láàyè àtàyè ìdẹ̀ra ìgbòkègbodò mi pọ̀ gan-an nínú iṣẹ́ tí mo yàn láàyò gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé kì í sì rẹ̀ mí bẹ́ẹ̀ ni kì í sú mi àwọ̀ mi sì ń jí pépépé síbi ìtọ́mọ tuntun lójoojúmọ́ ẹ fẹ́ mọ̀dí abájọ monomin plus atẹ́jẹ̀ṣe oògùn tí wọ́n fi epo ẹja cod liver oil ṣẹjọ́ ẹ̀ full supplement ni. èròjà ẹ̀ peléke ó ń tara ṣe ó ń maradán ó ń jẹ́ kọ́mọdé dàgbà dáadáa ó sì ń jẹ́ kí àgbàlagbà máa ta kébékébé monomin plus. <laughs> monomin plus fún èròjà tó ń tún inú ara ṣe lẹ́yìn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ a tún fi èròjà cod liver oil epo ẹja sí i ló fi wá oògùn méjì tá a papọ̀ sínú ẹyọ kan ṣoṣo la fi ń pè é ní monomin plus iléeṣẹ́ tuyi pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi kápò oògùn òyìnbó ló ṣe é monomin plus. monomin plus. ìtẹ̀tàwọ̀ ti dé yeyeye bàbá ọlọ́tọ̀ má ti change over dj taiwo electrical enterprises àti lọ́nà lo generator ìrọ̀rùn ló bá dé o. <laughs> gbogbo ẹ̀yin ìjọ lọ́rùn mọ́ṣáláṣí àtìlẹ́ àdágbé ẹ kàn sí dìde táwò fún automatic changeover tí ọmọ ọ̀tàn tí ọmọ kú fúnra ẹ̀ bá yín darí iná látòrí jẹnẹrétọ̀ sórí iná ọba tàbí látòrí iná ọba sórí jẹnẹrétọ̀ láìsí wípé ẹ̀ ń bọ́ ta ọ̀gànjọ́ lọ ṣéǹjì náà tàbí sáré yípo lé káàkiri èyíkéyìí jẹnẹrétọ̀ tẹ̀ bá ń lò bẹ̀rẹ̀ látòrí àìbẹ̀tà pasman níbọ̀ tó yẹ dórí àwọn jẹnẹrétọ̀ ńláńlá bíi mẹ̀kánò dìtì táwọ̀ automatic changeover ó mọ̀ níwọ̀n ó fi ní lọ́kànbalẹ̀ ó rọrùn láti lò èyí ṣọ́ọ̀kì ó sì ń dáàbòbo ẹ̀mí àti dúkìá gbogbo generator. detail taiwo electricals wà ní fifty nine old owode road along mapoli way oníkólóbó lábẹ́òkúta. telephone oh eight oh three two four eight one four three seven automatic changeover ti detail taiwo ìrọ̀rùn sóòsẹ́ ló bá ọmọ gbogbo abiyamọ tó ń gbọ́ mi ẹ ṣàmì a ò ní fọwọ́ wa gbọ́mọ sí o. ìjọ Grace of God International Church onípẹ́pẹ́yẹ ló ń pe gbogbo abiyamọ tí ọ̀rọ̀ ọmọ jẹ lógún àti àwọn tó ń wojú Ọlọ́run fún ọmọ tiwọn sí ètò àdúrà lágbára tí àkọlé rẹ̀ ń jẹ́ òru àwọn alábiyamọ. Are you looking for the fruit of the womb and science has written you off completely? Or your own children are very troublesome and wayward? Join us every third Friday of the month for the Night of Glorious Mothers, Oru Awala Alábíamọ, Negress of God International Church, Onípẹ́pẹ́yẹ, lópòpónà Márosẹ̀, Abeokuta, sí Ṣàgámù. Aago méjìlá ọ̀sán sí òwúrọ̀ ọjọ́ kejì ni ètò náà yóò wáyé. Fún ọ̀rọ̀ yànjú, àdúrà àti ìbéèrè, ẹ pe Pastor Benjamin sórí zero eight zero three eight four seven four three eight three tàbí zero eight one zero seven one six one eight two eight. Jésù ń dúró dúró dè máa bọ̀ kó o rí ìgbàlà ìtúsílẹ̀ àti àlùyọ làálàá wa ò ní já sásán o lórúkọ Jésù. orí mi máa jẹ ṣòwò tí òun pè lórí ọmọ ayọ́kẹ́lẹ́ tí mò ń gùn yìí ìyàwó mi nìkan ló máa ṣeré tó wà ń bẹ̀. ẹ wo two thousand and fourteen ni mo ra ilẹ̀ two plot kan ní Ifọ̀ ní seven hundred thousand naira. ìgbà tó dọdún tó kọjá ni káàwọn èmi náà gùn mo bá kí ilẹ̀ two plot mọ́lẹ̀. mo ta ní five million naira nínú ẹ̀ ni mo ti yọ owó ra Highlander tí mò ń gùn yìí tí n bá tún rí ilẹ̀ mi màá tún fi owó kékeré tì mọ́lẹ̀. ní ìsàmì sí ayẹyẹ ọjọ́ ìbí alága àti olùdásílẹ̀ ilé iṣẹ́ wa IAS àti ṣetán láti pín ẹ̀bùn ọjọ́ ìbí fún ọgọ́rùn-ún méjì ilẹ̀ yìí wà sí òpópónà márosẹ̀ iná ìjọba ti wà ní agbègbè yẹn àgbàlá wúrà wà ní ìkọjá òkè àtà lódojúkọ sokoto road ilẹ̀ yìí dáa gan ni fún ẹni tó fẹ́ kọ́ ilé lójú ẹsẹ̀ tàbí rà pamọ́ láti fi ṣòwò ẹ̀bùn ọjọ́ ìbí lóòótọ́ two hundred thousand naira àní two hundred thousand naira lè máa rí ilẹ̀ yìí rà báyìí dípò five hundred thousand naira tí wọ́n ń ta ilẹ̀ ní agbègbè yẹn june twenty làǹfààní yìí máa dópin o pé zero eight zero ninety two ninety four forty eight forty eight guy where una dey see all dis airtime credit and data buy for this cashless weather. omo <laughs> na small thing na dem no dey call me bobo digital for nothing whether cash dey my hand o or e no dey o na so i just dey buy airtime credit and data straight from my bank account o thanks to glo e top up. ah the same glo e top up. yes na easy top up directly from my bank account no stress no wahala eh so you mean say person no need worry about not having cash at all at all eh if you no get cash you no get wahala you are welcome to cashless recharge on the go anytime anywhere Buy data and airtime directly from your bank account with Glow eTop Up. It is easy, quick, and available on your mobile apps, ATMs, websites, leading retailers, and Glow World shops. Or download Glow Cafe app to top up or dial star 777 hash. Glow Unlimited. ẹ káàbọ̀ padà ìròyìn wa etí ọba nílé etí ọba lóko ó ń tẹ̀ síwájú fresh one oh seven point nine fm náà hmm. la ṣe wà. ìròyìn eléyìí ojú òpó ìròyìn focus nigeria ló ti jáde láàárọ̀ yìí o níbi tí ẹnìkan tó jẹ́ ọmọye nínú ìbò sí ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú pdp nípínlẹ̀ ogun tá a dì kọjá ìyẹn ẹni tó tún jẹ́ ọ̀túnba fìwàgbóye ti ìdó àní ọ̀túnba ṣẹ́gun ṣóhùnmí òun ló jẹ́ pé bàbá ti rawọ́ ẹ̀bẹ̀ báyìí o sí ẹni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn gẹ́gẹ́ bí olùbẹ̀d olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ bọ́lá ahmed tinubu lórí ètò ààbò èèyàn malam nuhu ribado láti tètè jọ láti ṣe ìrànlọ́wọ́ àti pàápàá láti fà wọ́n létí mọ́ra o kó pè wọ́n kó sì bá wọn sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń gbọ́ ìyẹn gómìnà ìpínlẹ̀ ogun àti àwọn eléyìí tó jẹ́ pé ọmọ gànfẹ́ eléyìí tí wọ́n ní wọ́n ń dá àwọn èèyàn láàmú ìyẹn ní agbègbè ibi ìjókòó ìgbẹ́jọ́ awuyewuye tó suyọ lẹ́yìn èsì ìdìbò ìdìbò èyàn tribunal tó ń bẹ nílùú abẹ́òkúta pàápàá jùlọ bí wọ́n ṣe kọlù ìyẹn ọ̀túnba ṣẹ́gun sọ́hùnmí ní nǹkan bíi ọ̀sẹ̀ méjì sẹ́yìn èlé tó jẹ́ pé ó dá họ́wùhọ́wù sílẹ̀ ọ̀túnba ṣẹ́gun sọ́hùnmí òun ló pè pè yé nígbà tó ránṣẹ́ ìkíni kú oríire sí malam nuri bado látàrí látàrí ipò rẹ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sí gẹ́gẹ́ bí olùbádámọ̀ràn pàtàkì lórí ètò ààbò sí ààrẹ bọ́lá ahmed nínú àtẹ̀jáde ọ̀hún èlé tó tẹ àwọn oníròyìn lọ́wọ́ ìyẹn lánàá òde yìí ọjọ́ àlàmísì ibẹ̀ gangan ni ọ̀túnba ṣẹ́gun ṣọ́ọ̀mí ẹni tó tún jẹ́ ọ̀jìnì awòye bí ọ̀rọ̀ ṣe ń lọ nílùú níbi tó ti ṣe àlàyé pé ó ní ìbágbépọ̀ àlàáfíà òun ló yẹ kájọ máa gbé lórílẹ̀‐èdè nàìjíríà wà ní ó jẹ́ ohun tó dunni jọjọ tó sì tini lójú wípé àwọn ọmọ gànfẹ́ kan wọ́n lè jáde sígboro kí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbá àwọn èèyàn létí kí wọ́n máa kó àwọn èèyàn lẹ́gba láì ṣọdún lákìjẹ náà èlé ah. ìtọ́jẹ́ pé níbi tí wọ́n ti ń jókòó ìjókòó tribunal ibẹ̀ gangan ni wọ́n ti ṣe eléyìí fún àwọn àgbààgbà lẹ́gbẹ́ òṣèlú PDP kan eléyìí ti Ṣẹ́gun Ṣómi náà tó wà lára wọn ó ní ẹ wò ó ó ní eléyìí tó jẹ́ pé ó kù díẹ̀ káàtó ló rọ Nuru Ibadu wípé ẹ jọ̀ọ́ ẹ bá wa rí sí eléyìí kó jẹ́ iṣẹ́ àkọ́kọ́ eléyìí tẹ́ máa kọ́kọ́ ṣe nígbà tẹ́ gba ipò ọ̀hún gẹ́gẹ́ bí olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ètò ààbò ìró ìròyìn ọ̀hún focus Nigeria òun ló mú jáde tó focus rẹ̀ wá hmm. láàárọ̀ yìí. ó ń da ìròyìn eléyìí inú ìwé ìròyìn punch ló wà níbi tó sọ wípé ọkùnrin ẹni ogójì ọdún kan èyí tó jẹ́ ọlọ́kadà tórúkọ rẹ̀ ń jẹ́ àpò igwe òun lọ ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Benue lọ́wọ́ wọn ti tẹ̀ báyìí látàrí ẹ̀sùn wípé ó fipá bá obìnrin aláboyún olóṣù mẹ́jọ fipá bá a lò pọ̀ ní ìjọba ìbílẹ̀ Ìrabè ní ní ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tí àwọn mọ̀lẹ́bí ob obìnrin ọ̀hún tó sọ wọn níṣe lóbìnrin yìí ń bọ̀ látọjà ló wá dá ọlọ́kadà yìí dúró pé dákun gbé mi mò ń lọ hmm. ó sì sòye tóun ó gbà nígbà wọn ń lọ lọ́wọ́ lọ́lọ́kadà yìí ló bá yà sínú gbó kátó wí kátó fọ̀ ó ki obìnrin mọ́lẹ̀ ó sì fipá bá lò pọ̀ wọn níṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní ọjọ́rú tó kọjá yìí ní nǹkan bíi aago méje àmọ́ nígbà tó ṣe léyìí tóbìnrin yìí dákú níṣe ló rò pé bí obìnrin yìí ti kú ni ló bá sáré fílẹ̀ ló wọ túrútú kúrò nínú igbó tó sì lọ gbé ìyẹn sí ẹ̀gbẹ́ omi o hmm. wípé bóyá tó bá máa fi dijọ́ kejì wọn ò rí òkú rẹ̀ ńbẹ̀ wọ́n sì ní ah, obìnrin aláboyún yìí àfẹ́ kó o lọ àmọ́ àfìgbà tó o ṣáà lọ lẹ́yìn ọ̀rẹ́yìn obìnrin yìí jí ọ̀rọ̀ hmm. ṣe kinní kan onílé tají o hmm, inú hmm, ìwé ìròyìn punch òun ni ìròyìn eléyìí wà. onílé tají náà là á máa fi dànù dúró <laughs> láàárọ̀ yìí tá a sì dọ́dọ̀ àwọn èèyàn wa lóní pápápá àti ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ ti facebook àti ojú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀ ló ẹ káàárọ̀ o. ẹ ló ẹ mà káàárọ̀ sà. ẹ kú ojúmọ́ o. Mm -hmm mo máa kẹ́yìn atọ́kùn wa méjèèjì. ẹ ṣe o lágbára lọ àlàáfíà ara yóò níbi tí a àìní tó níbi ẹ̀wọ̀n. àmín kíkẹ́ sàmì. àmín hmm. aláwùjọ àpòdá ti kwari àgbẹ̀lẹ́ba. ìròyìn tàgbẹ̀yẹ ni mo fẹ́ dá sí lórí ọmọ ọlọ́kadà ó lọ fi tipátipá bá obìnrin aláboyún olóṣù mẹ́jọ ó sì gbá hmm. a lò pọ̀

ẹ̀sà pátá èèyàn jẹ́ ẹ̀sà ẹ̀sà ṣe rí ọ̀rọ̀ pínlẹ̀ Ògùn yẹn ló bá mi tó ibi téèyàn bá ń gbé ìlú èèyàn ni mo fẹ́ kí ìjọba bá Tinubu kán bá mójútó ọ̀rọ̀ pínlẹ̀ Ògùn dáadáa mm torí nǹkan tó ń ṣẹlẹ̀ ní àwọn ẹgbẹ́ sí ẹgbẹ́ mi ìfẹ́ gbọ́rú ẹ̀ rí ìjọ mo ti wà ní ìpínlẹ̀ Ògùn ṣòkè hmm. ń bá mójútó dáadáa tó ráwọn ni wọ́n ń darí wa ní tí àwòkọ́ṣe wọn la dẹ̀ ń wò nǹkan tó ń bá ṣe làánà máa tẹ̀lé hmm. ìpínlẹ̀ Ògùn yẹn dàrú fún wa o. àmì o ẹ ṣe àdúgbò hmm. ẹ jẹ́ àwọ̀ àtẹ̀jíṣẹ́ lójú òpó Facebook. Honorable Táíwò Ayọ̀bámi Ṣọlá JP mo kí ẹ̀yin atọ́kùn méjèèjì kí ìgbẹ́jọ́ tí ó gbóná kí ó gbìnàyà lórí ọlọ́kadà yẹn o honourable lateef jelil ẹ̀ka àárọ̀ torera àtàláwìyẹ ẹ̀kọ́ ètò lórí ẹ̀sùn ìwà àjẹbánu tí àjọ àwọn alágbàtà epo petro fi kan nnpcl mo rọ ìjọba àpapọ̀ kí wọ́n ṣe ìwádìí fínífíní lórí ọ̀rọ̀ náà lẹ́yìn náà kí wọ́n fi ojú àwọn aṣebi kàtà òfin ẹ ṣe hmm. ẹ kú ètò. Hmm. wọ́n fi kàtà òfin ẹ ata. Hmm. èwo la tún rí mbẹ. ó dà. tàbí lọ. <laughs> ṣé kí n jámọ̀ jámọ̀ lọ torí ṣe mọ̀ pé mi àti afẹ́ dágbò màálù afẹ́ <laughs> lọ́jà ẹni pé torí ọ̀la <laughs> mo ń ṣe nǹkan àṣírí lójú ẹ. èwo làṣírí bẹ́ẹ̀ ká pè ṣé kí n pè àwọn èèyàn pé kí ọmọ ká pè wọ́n. ṣé o níbi tó ń pè wọ́n bọ̀ ó dà mo ti fẹ́ nu mi sọ fún ọ lánàá kọ́lá lọ́jọ́ ìbí ẹ ò sọ bẹ́ẹ̀ ni o o sọ venue. Eh, ẹ nǹkan tí mo ṣe ni mo sọ. jẹ́ kí n sọ venue <laughs> jẹ́ n sọ venue. ẹ ẹ nọmba. nọmba kéne. ẹ wo báwo kò Jímọ̀ bá ti tó ẹ jẹ́ àdìde ká kí Jímọ̀ hmm. Ramat Jímọ̀. Yeah. Oh, are very important. ẹ o rí. <laughs> o adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adúpẹ́ adúpẹ́ o mm. a lọ ṣàdúrà jímọ̀ a sì gbàdúrà fún kíkẹ́ náà adúpẹ́ a gbàdúrà jímọ̀ fún kíkẹ́ àkàsọ tó gùn yín mm. ò ní jábọ́ o only life begins at forty mm. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adúpẹ́ lọ́wọ́ ọlọ́run Saheed Abiola wèmọ́ kìnínní náà <laughs> ah, ah, sorry ìfẹ́ sọ̀rọ̀ yìí náà. mo ń ṣe nǹkan àṣírí lójú ẹ ẹni. ẹ jẹ́ àmọ́ lọ ká má bàa jẹ́ ẹ̀kọ́ tó léegun kẹ́ má bàa kí sálárì kíkẹ́ má bàa wà affected ẹ jẹ́ àmọ́ lọ. <laughs> káwọn ohun tẹni tí ó jẹ kíkẹ́ lọmọ ògúnṣínà lórúkọ tèmi o ajiya rahamat gbẹjọ tó rira náà ni ẹ ṣeun o mò ń kíyín pẹ̀lú kíkí tó lọ́lá tó lọ́lá jùlọ pé asalaamu aleykum waramotulayi wabarakatu mm. àwa ni akéwu ni. <laughs> 107.9 one oh seven point nine fm abẹ́òkúta abẹ́òkúta akọni láàrin àwọn ìlókè. ọ̀rọ̀ lè ní ìlànà fẹ́sọ̀ ìlera lọ́rọ̀ ìlera lọ́rọ̀. ìwádìí fi hàn pé ó lé ní mílíọ̀nù márùndínlógún ènìyàn tí àìsàn àwọ́ká làkúègbè àrọ̀mọ́lẹ́gùn tàbí sangun sangun bá a fínra ní nàìjíríà ìbàdí ríro ẹ̀yìn ríro orókún ríro ni tàbí ara ríro ni máa ń mú kó sú ni kódà àwọn nǹkan wọ̀nyí máa ń dojú tì ní tí kìí sì jẹ́ kí ènìyàn lè nàró gbàdúrà ogún ìṣẹ́jú ní ṣọ́ọ̀ṣì tàbí kírun ní mọ́sálásí má sọ̀rọ̀ ìtinú. avi speciality ń ké sí ọ wá síbi àyẹ̀wò lọ́jọ́ sátidé yìí ní nọ́mbà thirty nine tinubu street ìta ẹ̀kọ́ abẹ́òkúta nípínlẹ̀ ògùn lẹ́gbẹ̀ẹ́ ebenfem filling station ìta ẹ̀kọ́ tètè rẹ́gísítà láago mẹ́jọ sí mẹ́sàn-án òwúrọ̀ nítorí àkànṣe ètò náà yóò bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án òwúrọ̀ ọ̀hún ẹni tó bá sì forúkọ sílẹ̀ láti aago mẹ́jọ sí mẹ́sàn-án náà ni wọn yóò dá lóhùn bí àkànṣe ètò àyẹ̀wò náà bá bẹ̀rẹ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé pé zero seven zero four nine seven three five four six two zero seven zero four nine seven three five four six two. Hmm, nígbà mìíràn bí ẹlòmíràn bá sùn tó jí ẹ̀gbẹ́ àti ọrùn á sì máa dùn ún tí orókùn àti ẹsẹ̀ yóò máa ró gógó bó bá dìde ẹ̀wẹ̀ ìjókòó tàbí ìdìde a máa mú kí òríkèríkè ara àti ọ̀pẹ́ ẹ̀yìn máa ro ẹlòmíì a sì máa mú káyé oṣù ni. nígbà tó bá rẹ òpó tó gbé ara dúró gbogbo ara ni yóò jẹ̀yà rẹ̀ ó dájú pé bí ìgbà tí nìyẹn gba òmìnira ni tí gbogbo ìnira ara ríro bá fini sílẹ̀ tí kò sì ní sí ìdíwọ́ fúnni mọ́ má gbọ́kàn rẹ sókè ìdí nìyí tí evi speciality fi ń ké sí ọ wá síbi àyẹ̀wò lọ́jọ́ sátidé yìí ní nọ́mbà thirty nine Tinubu Street ìta ẹ̀kọ́ Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn lẹ́gbẹ̀ẹ́ Benfen filling station ìta ẹ̀kọ́ tètè rẹ́jísítà láago mẹ́jọ sí mẹ́sàn-án òwúrọ̀ nítorí àkànṣe ètò náà yóò bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án òwúrọ̀ ẹni tó bá sì forúkọ sílẹ̀ láti aago mẹ́jọ sí mẹ́sàn-án ni wọn yóò dá lóhùn o fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé pé zero seven zero four nine seven three five four six two níbi ètò náà avi speciality máa dá ọ lẹ́kọ̀ọ́ lórí ọ̀nà láti gbógun ti àwọ́ká làkúègbè arọmọléegun tàbí sangunsangun tó fi máa ra ríro yòówù tó bá ń bá ọ fínra